yusuf usman tó sojú wọn ẹ̀yin sojú ẹgbẹ́ kan láti sọ pé ọ̀dà o kò ní sí wàhálà o kí ẹ̀sìn gbogbo kí wọ́n máa ṣe pọ̀ pàápàá jùlọ fún ti ọdún 2023 kí ni èròǹgbà yín lórí ìgbésẹ̀ wọn. ẹ̀yin ará òráàlú làbábì pé kí lè èròǹgbà tiyín lórí ìwé àdéhùn àlàáfíà tá a fọwọ́ sí ní táwa fẹ́ kí gbogbo èèyàn mọ̀ ó ní wípé àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn àlówó hmm. lórí ẹ̀sìn hmm. àwa kọ́ ni wàhálà nàìjíríà hmm. torí wípé ní tí àwa ń gbé lárugẹ ní nàìjíríà interreligious council tí èmi àti sultan jẹ́ eh, alága fún kí n tó kúrò ní ipò yẹn ní tí à ń lépa òní bí a ó ṣe lè máa fi ṣèpàdé pọ̀ tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan kan wà tó ń bí ẹlẹ́sìn kan nú hmm. nínú pàdé yẹn láti máa yanjú ẹ̀ hmm. tí òfin ni máa jẹ́ ariwo hmm. ìyẹn là ń pè ní dialogue interreligious dialogue. ìfọkànlùkù. kò sì sí ìgbà kan tó yẹ àṣepàdé yẹn tí a ṣe torí pé gbogbo wa pàápàá jùlọ àwa tá a jẹ́ olórí yẹn amúlọ́kùnkùn gbọdọ̀ bí ó ti wù kí wàhálà òde wà tó nàìjíríà bá a bá ṣe ń bára wa sọ àsọyé pọ̀ sí hmm. bẹ́ẹ̀ ni àlàáfíà ọmọ ìjọba sí hmm. ìdí tí a fi sọ wípé ká tọwọ́ bọ̀wé ní gbogbo ojú gbogbo àgbáyé nìyẹn pé tẹ́ ẹ bá rí ọ̀pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà ìjà ìsìn tí máa ń ṣẹlẹ̀ àwọn olóṣèlú ní máa dalẹ̀ hmm. bẹ́ẹ̀ ni o now nígbà wọn bá fẹ́ lo ẹ̀sìn kí wọ́n fi lè rí ìfọwọ́sowọ́ àtìlẹ́yìn àwọn ẹlẹ́sìn kan hmm. wọ́n wàá wọ́n wàá gbé wọ́n wàá wu ìwà tó jẹ́ wípé yóò mú sọnù wa tí ẹlẹ́sìn kejì yìí pariwo ẹ wípé kí n nà wá hmm. bó ló ṣe rí bẹ́ẹ̀ now nígbà téèyàn fẹ́ yan àwọn adájọ́ sí appeal court tó jẹ́ ogún hmm. ní nàìjíríà tó wá jẹ́ wípé mẹ́tàlá nù wọn kó jẹ́ ẹlẹ́sìn muslim. Mm Islam méje péré ó jẹ́ ẹlẹ́sìn ẹ ó wá láti ìsàlẹ̀ ní ilẹ̀ Yorùbá mẹ́tàlá wá láti òkè ọya bẹ́ẹ̀ ni látòkè ọya mẹ́tàlá tó wá látòkè ọya yẹn kò sí Christian kankan bẹ́ẹ̀ ẹ ẹ pé muslim lọ́pọ̀ jù lókè ọ̀yà. àsokò wa ni muslim náà lọ́pọ̀ jù náà àjọ jíìs tó wà látòkè ọ̀yà kò sí christian bẹ́ẹ̀ a sọ̀rọ̀ nípa muslim population à ń sọ̀rọ̀ nípa georges population from the north àwọn christian náà ti kàwé ganan ẹ̀yin náà mọ̀ pé western education ìwé ìwé àwọn òyìnbó àwọn àwọn tó kọ́kọ́ tó gbé lárugẹ àwọn lẹ́sìn Kristi ní Nàìjíríà yìí Arabic education ní tó kọ́kọ́ gbalẹ̀ ní north kéèyàn yẹn ṣe pé èèyàn bá yàn lórúkọ jẹ́ ìtàn ni alright ó oh, so ìyẹn jẹ́ káwọn christian tó ti òkè ọ̀yà wá gẹ́gẹ́ bíi tàwọn ti sàlẹ̀ hmm. kí wọ́n ní ọwọ́ tó ga hmm. sókè hmm. nípa tó rọ tí ẹ̀kọ́ ọwọ́ àyàn mẹ́tàlá kọ̀ wá sí christian kankan bẹ́ẹ̀ nínú méje tó tún wá láti ìsàlẹ̀ ń bí mẹ́ta náà wọ́n tún jẹ́ muslim mẹ́rin péré wá jẹ́ christian ṣé olóṣèlú ò ti dájà lẹ̀ nítorí pé kò fún ọpọlọ ṣiṣẹ́ rẹ̀ Hmm. àwọn muslim kan ni wọ́n sì bẹ̀ níṣẹ́ láti ṣe òun lọ fẹ́ lu ẹ̀sìn hmm. láti láti fi máa hàn bóyá wí láti ní àtìlẹ́yìn. ṣé a wàá sọ yìí pé ẹlẹ́yàmẹ̀yà ń bẹ nínú ètò ìṣàkóso tí ń bẹ tẹ́rì pínpà tí ààrẹ buhari kò kọ́kọ́ dé wọ́n ń pariwo ẹlẹ́yàmẹ̀yà nepotism yìí pé wọ́n yàn kan láàyò yàn kan pọ̀ sí i ṣá wàá yìí pé ó farahàn nínú ètò ìṣàkóso yìí ni. bó bó lẹ́yìn ṣe rí kò farahàn rárá nínú gbogbo àyànyànsípò láàrin èmi nìkan kọ́ ló ń sọ káká nìkan kọ́ ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ajọ̀jàfọ́tò ara ẹni wọ́n sọ wípé bí wọ́n ṣe kàn ń ṣe ń yan àwọn èèyàn sípò nípa ti ẹ̀yà àtẹ̀sìn ní ìjọba yìí ó burú jáì tí kò tí ì sí ìjọba kan tí ó bìkítà bíi ti ìjọba ìrí wọ́n nípa ìbìkítà wọn wọ́n dẹ̀ afẹ́ máa gbé wa kọlu ara wa bíi ká lè fi kórìíra wa sí. ọ̀pọ̀lọpọ̀